الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين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 أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور بعد أن قد علم ابنه أن معرفة الله هي أساس كل سعادة وقد بدأ بأن يجنب ابنه من الشرك وأن يوحد الله وأن يفرده في العبادة بقوله يا بني لا تشرك بالله وبعد أن ثبت أثبت في قلب ابنه التوحيد الصافي والعقيدة الصحيحة انتقل إلى بر الوالدين فأعلموا أن حق والديه أعظم الحقوق بعد حق الله ثم حق رسوله على كل أحد ثم بين له لو ابتلي بوالدين كافرين مشركين كيف يعاملهما ثم ما زال يحذر ابنه من اتباع سبل من خالف شرائع الله وبعد هذا حذره عن الظلم وأعلمه أن المظلمة مع ما خفيت في السماوات أو في الأرض أو في أي مكان استترت فيه فإن الله سبحانه وتعالى يأتي بها يوم القيامة ثم انتقل لقمان إلى الصلة الوحيدة بين العبد وربه الصلة التي أحوال الناس بها ثلاثة مؤمن ومنافق ومشرك أو كافر ألا وهي الصلاة هي أول وصية رسول الله صلى الله عليه وسلم لهذه الأمة وهي آخر وصيته صلى الله عليه وسلم وهو يجلجلها في صدره وكان في سكرات الموت كما جاء من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم يقول وهو في سكرات الموت ويردد هذا القول الصلاة الصلاة وما ملكت أيمانكم أقول فرما بعد سوان المسلمين أترى اللي كي الله سبحانه وتعالى تجرفان النبي صلى الله عليه وسلم ẹ̀ńtọ́rọ̀ ọba láti bàmà jẹ́ kẹ̀ẹ́ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlìkún òkè ànábì wa bá ní sàlìkún ọ̀la rẹ̀ àti àwọn ẹ̀rọ àti sàhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba àlìkíyàmà ẹ̀yọ́ mọ̀ yànú ẹ̀sìn mo ń fi àsìkò yọrọ àmì létí ìbẹ̀rù Allah subhanahu wa àti àwọn tí wọ́n ti lọ ṣáájú wa náà àní takunlọ́ ẹ̀kọ́nú Allah subhanahu wa ta'ala ẹ̀bẹ̀rù rẹ̀ à ń bi Allah subhanahu wa ta'ala jọkàn so rẹ̀ ìbẹ̀rù tòótọ́ òun ló lè fi ẹ̀dá ṣe kòǹgẹ́ lórí rẹ̀ tọ́jẹ́ wípé kọ̀rọ̀ yóò tún dájú gbagba lọ níbi ìbẹ̀rù rẹ̀ ọlọ́mọ́sá àti bẹ́ẹ̀ fẹ́ nìkọ̀kan wa ní àwọn kútọ́bù tó ti lọ sẹ́yìn kútúbà lẹ́yọkan kútọ́bù oníplúra rẹ̀ àǹbánisọ̀rọ̀ nípa àsọtẹ́lẹ̀ anabi àsọtẹ́lẹ̀ ẹni rẹ̀ ni tí í ṣe Lukman alhakim fọ́mà rẹ̀ a sì ń sọ fún wa wípé gbogbo mbí tó bá fẹ́ jèrè lórí ọmọ àfi kó tó bí Allah subhanahu wa bó ti bá ní tòun ní alukur'an kó sì tó fi ṣiṣẹ́ sí i eléyìí òfin ní sàti dànù sẹ láyé ń bíbà yìí kò tún ní sọfù níjọba ìkíyàmà nínú ẹni tí ó sà ti dànù sẹ láyé tí ó tún sọfù lálìkíyàmà àtẹmí àtẹyìn ọlọmọdé náà kọ́ wà wà mẹ́ o. Allah subhanahu wa ta'ala ó ń bá ní sọ tí Lukman ń sọ fọ́ọ̀mà rẹ̀ àsọ díẹ̀ gbọ́dọ̀ ìpá àwọn nǹkan yìí yọ́ọ́ máa gbé wa jìnnà àfi máa mú díẹ̀díẹ̀ kótó di pé a lè padà sí ìpìlẹ̀ ibi tá a ti mú kútúbà Lukman Hakim ó tó sún wájú kí ni tí yàn gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ gbèsè ayé fọ́ma ó ní at-tawhid tó nù láwùjọ wa lẹ́nìí tí dààmú fi pọ̀ tó báyìí at bóòlù ọmọ ti fẹ́ dọ́lọ́ ọba mà bàbá ni ọ̀dọ́lọ́ mà yìí ìyá ọ̀dọ́lọ́ mà bóòlù ọmọ ti fẹ́ dọ́lọ́ ọba mà. àtàwùsíd kọ́mọ̀ ọmọ wípé bàbá àtìyá àwọn àṣẹ wọn lẹ́nu àlà ibi àlà náà sì ni tí wọ́n bá ní wọ́n ọkọ tíyàwó àṣẹ rẹ̀ lẹ́nu àlà ibi ẹnu àlà náà ni wípé kò lè máa sọ pé kíyàwó wọn máa ìní ọ̀ máa fi dùn ún obìnrin ọ̀gbọ́dọ̀ máa ọwọ́ máa fi ń bọ́ ìjẹ́ ìjì ayé afọkùnrin lẹ nínú ìsìlámù obìnrin yẹn sẹrú kì í sẹni tí wọn dé mọ́lẹ̀ ní dé mọ́lẹ̀ fún egbò tóbi rẹ bá ń rí mbẹ kọ ọkọ obìnrin tọba dẹni tí ọgbọrọ sọlọ ọba lẹ́nu mọ́ tó fi gbogbo sùúrù tọ da ìbọkùnrin yìí lò obìnrin ọkọ kọmọ pamọ́ sílẹ̀ kúrú ẹni bẹ́ẹ̀ mà kọ sọ pé òun ṣe tí kò ní nkankan tó lè sọ kọ́kọ́ òun ṣe báyìí fóun tó sì ní ẹ̀rí ẹ̀dọ̀dọ̀ ọlọ́run tó wá ní kọ́kọ́ ọkọ̀ òun tí ń bèrè tọ́lák òun ni wọ́n gbé ṣépè bẹ́ẹ̀ sì ni wàhálà ọba ń tòótọ́ ṣùgbọ́n obìnrin tó rí wíwà lọ́dọ̀ ọkọ rẹ̀ sẹ́wọ̀n ẹ̀sìn wọn ò lórí rẹ̀ ọlẹ́tọ̀ àti sọ wípé mo fẹ́ bọ́ aṣọ ìdíyàwó lẹ̀ ìwà ọkùnrin a máa fà á ẹ̀sìn rẹ̀ a máa fà á nítorí ọmọ ń fà pọ̀ Lukman jọmọ rẹ ọmọ pilẹ lẹ́yìn náà àwọn òbí lẹ́yìn náà táwọn òbí yẹn bá ṣe mùsùlùmí tọjá pé ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti fẹsẹ̀ kọ lẹ́yìn náà àbòsí jọmọ kí ọmọ tí kékeré máa bọ́ ọmọ rẹ sọ̀rọ̀ kó jìnnà sàbòsí má àhlà kí ló dùn tó lẹ́yìn náà ọwọ́ àti nsọ́fẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ sì jìn a máa lọ a máa bọ̀ a sì máa padà bẹ́ẹ̀ láti a fi kílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣùgbọ́n wà sọ́ọ́yà yìí ó ní a sì gbèrú jù báyìí ọwọ́ atúnúyà àbùnà yìí ẹ máa wo ọ̀nà tó máa gbọ́ àmọ́ ń gbọ́ràn ọmọ lọ fẹ́ tún ṣe pé ń fọwọ́ sí jẹun olójúwò kò kò sí inú rí ọ̀kọ̀ọ̀kan bàjẹ́ òpònú àwọn ará níyà rẹ̀ lọ́jọ́ eégún yàbù ní ìrí ọmọ mi tàlátúfù nìyẹn ìṣe ákíbi sọlá máa kírun fọlọ́ o asọlá irun yìí téèyàn bá fẹ́ mọ̀ pé tóun ọ̀bà símáláyé níbo lọ̀rọ̀ wọn kagò sí. irú ìyẹn fi lè dájú ara rẹ̀ irú yìí ìyá sílẹ̀tìlì wàhídà bẹ́ẹ̀ nílẹ̀ abdu wa rabbi òun ní ìdàpọ̀ ẹyọ ọrùn kan tí máa ń sọ ẹrú mọ́lọ́wọ́ bá rẹ̀ ní gbogbo ọ̀tí àbá ti ń ti torí ẹ̀ mẹ́ta làwọn èèyàn pín níbi ìrún alladhi yuhafizu ala salawat fahuwa mu'minun ni. والذي يتخلف عنها فهو منافق والذي يتركها فهو كافر èyí ojúmọ́ ta ló bá wọn jẹ́mọ́ àkọ́bọ̀rọ̀ dàrú tẹ́ ẹ bá ti rẹ́ni tí ó gbèrú ẹ̀rù tó mú ìrún lọ́kùnkúndùn àsùbá rẹ̀ yóò kí jẹ́mọ́ ni àyílà bẹ́ẹ̀ ni asiri bẹ́ẹ̀ ni kò sí tí ó máa ti lọ. جاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها رضاها وإن كان رسول الله صلى الله عليه وسلم يحدثنا ونحدثه النبي هو قالوا أنه ليه يوم أبا صروا أما أبا صروا أما ريت تودو قالوا له أما ريت تودو قالوا فإذا سمع الأذان طبعا تقبط يا بكر ربي قام كأنه لم يعرف أحدا منا النبي يوجد لجوته بأن في يوم من ككريما نوا yọ ọmọ bá àwọn ìyàwó rẹ̀ sílé lọ yọ ọmọ bá wọn ṣàwàdà ṣùgbọ́n tó bá gbọ́ tí wọ́n bá pè ó kàn. ìlọ́fà àwọn àfáà ní kò ní ìdí kéèyàn lọ máa bi àfáà léèrè pé ustaz ẹ kíyèsí pé mọ̀nà sí kìnìún ebi ń tọ́ bá ń fihàn sí aláfidájọ́ rẹ̀ o lè dọ́dọ̀ wa kí wọ́n mẹ́tì sọ̀rọ̀ méjì mẹ́ta kó bu ẹkú kó gbogbo ẹkú òun ronú sàárè ni kò sí náà yòlẹ́ dáwò ṣùgbọ́n fúnra ó ń kálukú làdínàbì ti fi álẹ̀ sórí tí ó ṣé mọ̀nà fi kìrìmí àbí múmìnì ó ṣe ọlọ́run fi sọ̀ṣì háì ó ní akọlù sọ̀làwà alàlùmọ̀nà ti kéyìn tí wọ́n bá bẹ́ẹ̀ pé mọ̀nà fi kì lóhùn irun tó lẹ́jù lára àwọn mọ̀nà fi kì sọ̀là tòlìfájìrì sọ̀là irun fájìrù àti irun ìṣá olólejù gbogbo ẹ̀ńtẹ́ bá ti méjèèjì tí kíkì rè rọ̀ lọ́rùn wàlọ́ọ̀hì mọ̀nà ni mo ti fọlọ́ bọ̀ra nabi nàbí ti sọnù kílẹ̀ rí wa àdúnyà àbí nọ́ọ̀sì àti harrock sọ̀bá àdìyẹ ń dàjà wa àsìkò táwọn èèyàn bá ń lọ ibi iṣẹ́ ilé ayé ọmọ ọ̀rọ̀ gírì gírì ọmọ sùkú ńlọ sùkú ẹjọ́ gbọ́kadà ẹjọ́ oríṣẹ́ ẹjọ́ wọkọ̀ ẹjọ́ gbàjáwọ̀ òṣìṣẹ́ ìjọba sẹkẹríàtì arágbági géètì ìwọ́rọ̀dù òṣìṣẹ́ àdáni lásìkò tó nkálukú bá ń lọ bí sẹ̀rẹ̀ láàrọ̀ ṣùgbọ́n ẹ lọ́wọ́ mọ́sálásí kí ni ń jí wọn fúnṣẹ́ tí ọ̀wà jí wọn fúnrun ẹlòmíì ò tún máa wá lọ bí sẹ́hùn ṣáájú run gbogbo ayé ní ọmọ ọrọ́sìn ní ọmọ ọrọ́sìn ní ọmọ àmì ànábì ti oyé wa àwọn yẹn wà pín méjì àwọn kan ń bẹ ibi sẹ́hùn ìlójú wọn máa wá sásùn bá tọ́ba ti di sátọ̀dẹ̀ and sunday ẹ̀ nírí ìfọ̀kùnfẹ́ oyè múlẹ̀ tì mbẹ́ ní akitá àwọn náà kìtìá yọ ọmọ wa kásọ̀ làgọ́ méjì àbọ̀ irú táìmù yìí bíi seven oh three ó làtúbà ń lọ seven oh three seven oh two seven oh four láti dákọ̀ seven thirty ó lè máa kí kí ni ń jí ọ nígbàtọ̀ ọba ń lọ bí tí ó wà jí fúnrun ajẹ́ pé kéèyàn ò rí wípé kò nídìí kẹ́mẹ̀kọ́ dájú èèyàn àmọ̀nà sí kìnìún ní àyínà ọlọ́wọ́ bá dà nínú gbáyà mi bàbá ọmọ jí ọmọ torí pé ń lọ sùkúù ẹn tí ó sọ sùkúù ti ń lọ dórí ire fọmọ ó ń lẹ́pa inú ọ̀nà rẹ̀ sí jẹ̀mọ́ra nǹkan bẹ́ẹ̀ bí àìmọ̀kan o mọ̀nà alima kọ́bọ̀rọ̀ sọ̀la ẹ ń bá ma pàtàkì bírù ṣe tóbi tó láyé làbíṣà ni ha abadan kò ní fi àlámọ̀rí ìrun ṣeré kílẹ̀ rí wa. àrùbí sallallahu alaihi wasallam onítẹ́ni ọ̀kọ́ni bá ti ń kírun nígbà náà eruku ni gbogbo mọ́sálásí kẹlẹ̀bẹ̀ wá gbé kọjọ kọ́mọ́ tu síwájú rẹ o fa innahu yunaji rabba torí pọ́lọ́mọba rẹ̀ ní bá sọ̀rọ̀ lọ. jama'a tanya bida bida tó lè tu ni polisi police station di dpo na awo èèyàn bọ̀ nínú ọkọ̀ wọ́n checking point ẹnìkan tu kẹlẹbẹ òkú mà kọ̀mọ̀ pé ọkọ̀ ɔkɔ ó sàrùpọ̀ ti slow bóyá òun wò pé padà sinu ɔkɔ nígbà tẹ́mù tọrọ kọ́ra dúró yìí ó sì tu ìwọ̀nba ọtún gbé kẹ̀lẹ̀bẹ̀ rìn díẹ̀ ọbọlẹ̀ wájú sọ́jà sọ́jà wa ń gbìyàn pé tàǹdẹ̀rù eléyìí wo gbogbo àwọn obìnrin ti ń pariwo náà ọkọ̀ ẹ̀dá ọkọ̀ ẹ̀dá náà ẹ̀mọ́jú dáhùn báyà àwọn kọ́ ẹni tó ṣe àgbàlagbà ni bàbá àgbàlagbà bàbá wò pé à ń fún ni yóò sì fi ju pé àgbàlagbà ni ó ní náà yù bàbá kí wọn bọ́ ọ̀ndàwí àtìlẹ́tì náà wọn bọ ọwọ́ akú bọ́kítà ń di bàbá ọwọ́ á ní máa lójú títì tí gbogbo títì fi wá di ní tí wọ́n kùn ní tí ìlú bàbá ń jẹ mọ́ títì lórí pé èèyàn tu kẹlẹ̀bẹ̀ tí yóò sì máa ma jẹ̀mọ́ ṣé èèyàn gan kọ́ kírun lọ kọ́ wá kẹlẹ̀bẹ̀ ànábì ní tẹ́ ẹ̀ bà má fa iná òyìnbó náà jẹ́ ń bá ń kírun lọ ọlọ́wọ́ bá rẹ̀ ní bá sọ̀rọ̀ lọ ẹ̀rí mi tó wá wá tó ń sọ ọlọ́run kẹ́ni ọ̀kan bá ti ń kírun lọ ọlọ́run ọ̀bọ gbòjú sọ́dọ̀ rẹ̀ báyìí ọlọ́run máa wù lọ́kùnrin gbà tí ọba ti wò bòmí tọ́nà bá ti wò mí tí wọ́n ń ọlọ́run rí pé eléyìí rẹ̀ mi ti ń ṣe èmi kí ń pè jẹ̀máà téèyàn bá ní à jẹ́ ń lọ mi ti pé jẹ́ wàlẹ́ni yóò háfìlú alasọ̀làwà ẹ̀ǹtí bá ń kiri tí sì mójútó fọwọ́ mùmìnì mùmìnì nù wàlẹ́ni yàtọ̀ kọ́lọ́fọ̀ àná eléyìí ó lè kí díẹ̀ sáà yọ ọ́kà sọ́ba ń gbọ́ ọba wù ó lè kí sáyẹ̀ ọba wù ó lè mọ́kì bọ̀rọ̀ ó ń ṣe ọlọ́run ní ẹ ẹ sọ́rí nínú ẹ̀sìn wa ànábì ti di àmọ̀ wípé mọ̀nà tí kiri léyìn ló fi sọ pé akọlù sọlọwà alàmìnàtìkì ìrún tó gbéra lára mọ̀nàtìkì jù ìrún àsùbá àti ìrún ṣáì náà ni yọ ọmọ akó nsẹsẹ jì yóò sì lọ bí sẹ yọ ọmọ akó ti rẹun kò sì ní kírun làmì sọnù àdìsí amílì mọ̀mìnì Usman bin Affan radiyallahu ta'ala nàdọ́ man salla suba fi jama man salla al-isha fi jama'atin faka annama qama al-layla nisfa ẹ̀ ń bẹ́ẹ̀ tíṣà yìí ní jama. anabi ní kọ̀tàṣe ẹni tọ́lọ̀ ń ní ẹ bá ń kọ́ fún pé ẹrú mi òru tó fẹ́ yìí ẹ̀dá méjì ọ̀kan dà méjì ó fi sin èmi ọlọ́ni wọ́n mú sọ́lá súbà fi jàmá tọ́ba tún jí ń dàjí tọ́ba gbogbo òru wọ́n tún gbogbo ẹ̀ má kásùnbà ó kíṣà yìí ní jẹma ó wọ́n ti kọ́ gbogbo òru tọ́ba tó wá dúró lóru sílọ̀ àlékún oore tó lè yóò tún jẹ fún irú yìí òun wá ní tíjà ọmọ yín tí èsè mùsùlùmí yóò jí láago mẹ́rin torí kọ̀ọ̀fẹ́ pẹ́ẹ́dẹ́bí iṣẹ́ yóò wí ọmọ rẹ̀ wọ́n ó sùn rárá díẹ̀ àtìyàwó àtọkọ àtọmọ wọ́n ó jò gbẹ́bájọ́ tán wọ́n ọkọ̀ rí ọ̀nà ìwà sọ̀rọ̀ fẹ́ àwọn èèyàn wọn wà ọ̀rọ̀ máa tiẹ̀ tó tẹ́sí tó gbé kan dìde ó ti dìde kò sí ògbé mọ́ padà wọ́n á sẹ́yìn dáàdì rẹ̀ wọ́n lẹ́yìn sáwọn mùsùlùmí wa ẹ jọ abdulhakeem ẹ ti pọ̀jù class ẹ̀ẹ́n pé ọmọ tó ń ní táìmù ń jí ó ti mọ̀ ọkà ó ti rí pé ọmọ ilé ó ti rọrùn táìmù ó ti kí ẹbí sọ́kọ́ sí láàárọ̀ àwọn ọkọ̀ lọ mọ́ọ̀sì yí àti bàbá rẹ̀ ọmọ yìí ọmọ tó dẹ̀ ní ọ̀la ni future rẹ̀ máa bright táìmù tẹ́ wọ́n ń di ọmọ yìí kéré ọmọ yìí kéré ọmọ yìí tí kéré tí wọ́n wí òun ni wọ́n fẹ́ fi destroy ìpìlẹ̀ ọmọ nítorí gbogbo ọmọ tẹ́ ẹ bá mú lọ mọ́sálásí ń gàjí kèé sọmọ tí ó fara máa tàṣùwátọ́ tọ́bají ọlọ́run sì ní fi nǹkan kan sínú ẹ̀sìn fún wa kọ́wájẹ́ tí ó lè fún wa ó ń sọ ọlọ́run ní tọ́mọ yín bá ti ń dọ́ ọmọ ọdún méje ẹ máa pálásẹ ẹ̀rọ ọmọ ọdún méje ẹ máa mú lọ mọ́sálásí ẹ máa mú bọ̀ ọmọ náà nàfẹ́ gbà lọ́wọ́ inú sùkúl àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ yọ wà fọmọ ńlẹ̀ ọmọ ọmọ wa sùn di kọ́tà tó yìí wọ́n wẹ̀ wọ́n tàbí mọ́ mú lọ sùkúl ẹ̀kọ́ ọba máa tó gbé sùkúl ògbé wo ni ń ta náà ta ni ọ wà tó gbé àwọn ọmọ jẹ́ kíláàsì. ọ mùsùlùmí bẹ̀gẹ́ ní òtògbé ọmọ èyí tó ti ṣe wàhálà ojó opó òkè ọkọrin òǹgàn ní sùn sùnmù tí ń jẹ̀ lọ àwọn Allah subhanahu wa ta'ala sha'na as-salat gẹ́gẹ́ ó gbé ó gbé tóbi fún ka kàmùsọ́wọ́ lẹ́yìn àṣàhádà aw ṣàhádàtáyìn kéèyàn ọgbà pé ọ̀kẹ́sọ̀rọ̀ lọ́wọ́ bá kọ́bọ̀ pàǹkàmọ́ lọ́wọ́ ànábì òjìṣẹ́ rẹ̀ ni lẹ́yìn irun lókù lẹ́yìn irun kí ọmọ yọ zaka tí èèyàn bá ti lù lọ ni bí àwọn tó lówó lọ tó wéèyàn wọ déédéé ní téèyàn yọ zaka èyí tó àtúwá yọ zaka ká pé five hundred thousand ní

lẹ́yìn náà kéèyàn máa kéèyàn ṣe hajj wọ́n tún mọ̀nísítà tó àìlè ìṣẹ̀bílá ẹni ọba lówó ẹ̀ lọ bí ìrìnàjò lówó lọ́tọ́ náà ọba dá wọn ni ajókòó sọ́ọ̀mù Ramadan ààwẹ̀ wọ́n tún ní abá wẹ̀lẹ̀ bára wọn ọba yá ṣùgbọ́n nípa sàtàràmù di oyè wa wípé ìrún tiẹ̀ kò sí nkẹ̀kẹ́ tó gba ìrún lẹ̀ lọ́wọ́ wa àfìgbà tí ọba tí làákàyè ẹ̀dá mọ́ rẹ̀ mọ́ tí ẹ bá mẹ́mi ẹ̀ lọ nìkan ló kò tìrú ara tó lè máa nìyàn tí ò ní kírun àyà tí nǹkan bá ti mọ́pọ̀lọ́ ẹ̀ lọ àfi nǹkan náà tó a ti mọ́kọlọ rẹ̀ lọ. lọ́pàá tó fi jẹ́ pé tí èèyàn bá dákú láti àsùbá àfẹ́kọ̀ọ́ náà lọ́ba dákú ọwọ́ ají padà lẹ́yìn iṣẹ́ yìí ó sì jẹnu Ramadan ṣé yóò dárò padà yóò tún dáwọ̀ ẹ̀ náà padà náà tó bá wá rí bẹ́ẹ̀ pàtàkì ọ̀rọ̀ ọ̀run yìí torí pé táìmù tí wọ́n ń bá a sọ̀rọ̀ lọ́yìn lẹ́yìn sàánà ńlá ní ti ń ṣe kọ́má àfi tí ọba tí làákà yìí ẹ̀dá mbẹ́ ṣùgbọ́n làákà yìí ẹ̀mẹ́mẹ́ èyí òkè àfẹn tí ọmọ ti ń ṣe má tí ọba yà wèrè ọlọ́run sọ wá mbẹ́ lára pàtàkì ọ̀rọ̀ yìí arábì sallallahu alaihi wasallam nínú hadith Abi Hurairah oni awwalu ma yuhasabu al-abdu yawm al-qiyamah as-salah gbogbo ntan kó bọ̀ lọ́dọ̀ ọlọ́jọ́ gbẹ̀rẹ̀ kìáma èyí tí wọ́n kọ́kọ́ yẹ̀wò níbẹ̀ tí wọ́n bá ti kí ni wọ́n fi fíìlì fọ́ọ̀mù fẹ̀ ní kọ̀ọ̀kan òní kó gbé tàwíìdù pàdé ọlọ́run kí là ń pè ní tàwíìdù ọ̀kan ṣoṣo lọ́lọ́run kìí sáwó ìbọn tó kò ní nǹkan kan mí ju pé ọgbà pé ẹnì tí ọ̀dà iná lọ́sọ̀tà gbogbo ọ̀ràn bẹ́ẹ̀ ṣe máa bọ́lọ̀ kò sínú ọ̀rọ̀ rẹ̀ kèébókù sọ̀rọ̀ gbogbo àwọn gbàgbọ́ kí kò sínú ẹ̀mí rẹ̀ béèyàn bá kú kèépàjẹ́ lọ́pa gbogbo dáadáa tí yàn bọ́lọ̀ ọba lò ọba lò ẹ̀ǹ tí wọ́n fi lè fún gbogbo ẹni tó bá àkọ́kọ́ yìí kò sí kò níbi tí ọ̀sáwó pàdé ọlọ́run hmm. òun ṣe ojú ẹ̀sìn níwájú ojú kìnnì kankankan gbà o wọ́n tún rí mọ́sálásí yóò tún filẹ̀ kẹ̀ ọwọ́ bọ́ba tirẹ̀ nìkan yóò pẹ̀rà níbo lẹ́yìn bí lọ́ngì sí o nínú ìsìlámù kèése kèétúnṣẹgbẹ́ tèntìyàn fẹ́ fi ẹ̀sìn polówó rẹ̀ torí kò sí fi ń jẹgbẹ́ ẹ̀sìn kèése ẹgbẹ́ ìjẹun fẹ́ polówó rẹ̀ o ẹgbẹ́ ìtakùtọ̀ lọ́ọ̀ ní sọ o pé àfọ ẹ ẹ ẹ torí kí n sùnmọ́ yìí lọ́wọ́ yìí kò tún jọ kọ́lọ̀ tí a o gbogbo ẹ̀ tí wọ́n ṣe lánàá níjọ kú wọn ya wọ́n ti bọ́lẹ̀ kẹ̀ǹkó lọ́wọ́ wọn ìyàwó àtọmọ wọn wá wà ní ìbànújẹ́ gbére dádì àwọn farapamọ́ fáwọn àwọn olókùn sídè wọn gbókù kí wọn fẹ́ sọ ah, àwọn làwọn ò sí kẹ́rin mọ̀ fáwọn làwọn ò sí àwọn ń bọ̀ wọ́n tilẹ̀kùn kọ́ darí ẹ̀ wọ́n ti pè ìyàwó àtọmọ ṣé ká gba yín sí yòókù pàwọ́tá àbí ẹ̀fún àní gbogbo yòókù èyí táwà nídìí gangan rè orí dádì wọn rẹ hàn ntí dádì rẹ jẹ tó fi darapọ̀ mọ́ wa ibi agbárí ìná lọ wa ẹlòmíì ti tò kalẹ̀ tó náà tó fẹ́ jẹ ìníwó èso pé ah, ọ̀ràn yẹn sáà mọ̀ ẹgbẹ́ yòókù lọ́wọ́ àwọn aláwọ̀ náà wọ́n èsì ìsàyọjú náà ẹni tí ọ̀bà sínú òun ò ní wá ṣùgbọ́n bó o ṣe rí ọlọ́ọ̀ bákẹ́ lórí ìgbà òkú wa ṣàtò wà àìmọye àwọn èèyàn ńláńlá tẹ́ ń kú táwọn èèyàn máa sáré bí ẹni fẹ́ gbókùn wọn ò gbókùn o wọ́n máa fọ́ tẹ ẹ sórí sáwà ń bẹ̀ torí pọ́nkálukú òdù jẹ́jẹ́ irú yìí kí wọ́n tó lè wò pété ń kí àfi tó bá bọ́ mi àkọ́kọ́ yìí anabi ni ẹjẹ ń bá yín clear rẹ̀ jẹ́ àfi sọ́yìn náà dín sí abdullahi bin umar radiyallahu ta'ala anwar dọ̀húnmá abdullahi bin umar ní anabi bá wọn sọ̀rọ̀ njọ́ kan ọwọ́ ni buniyali islam ala khams islam yìí wọ́n mọ̀ lórí nǹkan márùn tí wọ́n fẹ́ kà fún yìí ìní àwọn afáàfù sọ pé àrùkánù ní islam márùn ni kò wá sí àdíìsì kankan látẹnu ànábì sárébì sọ wípé àrùkánù ní islam khamsa pé ẹ ẹ orígun ẹ̀sìn islam wo márùn ànábì ọ̀sọ́ ànábì kan sọ pé wọ́n mọ̀ islam àwọn àfáà ni wọ́n wípé tí wọ́n bá sá mọ̀ nǹkan. ìpìlẹ̀ rẹ̀ tí è dúó tí nǹkan ò fi lè dúó lé lórí òní ọ̀kọ̀kọ́ ṣáájú ajẹ́ wípé àwọn nǹkan máa ń sọ́nà sọ yìí òní ọmọ ìsìláàmù lè lórí ajẹ́ pé ni òpó ẹ̀sìn tọgbẹ́sìn lọ àkọ́kọ́ ṣahadati ti ilaha illallah ẹ̀wọ̀n táwọn ibi bẹ̀rẹ̀ ìtànú ọlọ́run ìgbàlódodo wípé ọba kan ṣoṣo yìí ó ní ń gbogbo nǹkan. béèyàn gọ̀ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ó ní kò lè mọ́ rí báwọn béèyàn bá ti bí máa pọ̀ àwọn obìnrin náà ò yí wọ́n rànjú mọ́ máa ra wọn ní ẹ̀sẹ̀sẹ̀ mọ́ yọrọ. ṣé ń wà máa tẹ́ mi wọ́rọ̀ yà sọ́kẹ́ ìní àti ìtọ́lọ̀ tó sọ ó sì fún wa mọ́ ṣe tó pé ń bọ̀ ọ̀jà ilà ya kèétú wá àti gbogbo ewé ni máa ń jábọ́ èntì ọjà bọ́ tó jẹ́ pé ibi jàǹkáwọ̀ mi oní ọ̀hánjẹ tí ò ní bọ́lẹ̀ ọlọ́run ló mọ̀ èyí tó pé ọwọ́ ọmọ nàbí ádámà ní ọjà sí ọlọ́run mọ̀ ọjà tí ó tó bórí mi ọlọ́run mọ̀ èyí tó pé jíjà rẹ̀ ẹnu ẹranko ní ọ̀bọ̀ sí ọlọ́run oní ẹgbà fún mẹ gbogbo ẹ látàkà mà sẹńtọ wa mà nǹkan tó tó báyìí ló yẹ ká máa fi aa gbogbo àwọn afọ àti ojú yọ lọ́n fún wa wọ́n má dàrán o wọ́n má dàrán o wọ́n má dàrán o àfọ àwa ń sọ yìí pé aa ó ní ní táàbà yín ṣe ẹ ta o sólẹ̀ lẹ níbi tẹ́ ẹ lè lọ ká ìtẹ́ ìmáàmù mọ́sálásí yín wá ìtẹ́ ìtẹ́ tẹ́ ẹ lórí ẹ ṣahadati an la ilaha ta ló ń tàn tó jẹ́ pé tí wọ́n bá bí ọmọ rẹ̀ léèrè wípé ta ló fi ọ́ ta àwọn òbí rẹ̀ tí ó sọ pé ọlọ́run ọba ni wọ́n tún máa ń bọ́ ọmọ lọ sọ́dọ̀ ya ọdún kẹjọ ààrùn yóní àti kékeré ọmọ bàbá ló Allah subhanahu wa ta'ala ó ti parí gbogbo eto ń fi nǹkan kọ̀ọ̀kan ó ń fi wàbí fún kejì ni. ṣahadati an la ilaha illallah èèyàn o ní gbèbèsí ayé ìsinmi àfi ìjọ tó bá tó pé ó lè náwó kéyìí àti kọ̀rọ̀ àti gbangba ọlọ́mọ ni. irú ẹni tó sì lè ní ìsinmi nù. wàláì ẹni tí ọ̀bẹ yìí lọ́lọ́ gbogbo nǹkan ní ọmọ nítorí òdì fún bẹ́ẹ̀ fún ọ̀tọ̀ níbi tí ọ̀bọ̀ yé bí wọ́n ṣe fún tó yóò máa káàkiri sí ni gbogbo nǹkan yóò máa nítumọ̀ sí bẹ́ẹ̀ nẹ́yìn sí ẹ̀yìn bọ́ba yín lálejò tó ẹ pé ẹ̀fọ́ lẹ́ba nílé kò lè ba nile fẹ́ẹ̀kọ́ jẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ láyé yọ jẹ́ nígbà tí ẹ̀fọ́ láti kọ́ ń bari ní wọ́n ti fẹ́ eh, àwọn lọ workshop kan àwọn China ni wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n wá jẹ́ káwọn ah, ọmọ ló tún bá gbìnú ẹ̀ pẹ̀lẹ́fọ̀ ẹni tó lè jẹ́ fúnra wọn láti tọrọ wa dàbẹ́ àbí ẹ̀wá yàn lọ́lé ọwọ́ rí pé inú kòkò ni wọ́n ti lọ bomi wá lómi ìdùnnà bó ti jáde nínú bọ́ọ̀lù ní apanú kòkò a tẹ mẹ́lòmí ìtò ló ń kéwú yóò rò lẹ́ẹ̀mejì pé ẹ sì ní ẹ̀ ní bottle water ẹni gbogbo ẹgbẹ́ ń gbóná ní pé ah ọ yẹ pé mi pé mo ti ní typhoid kò rí ẹ̀gẹ́ rí o mo ti ní typhoid rí o ti ní o ní o ẹ ó lórí ojú omi tí mo mọ tí mo mọ ló tún wọ kòkò. kódà kọ́mọ̀tòrọ́ máa sọ̀rọ̀ ẹni láì dáńtà tèèsì ni pèsè <laughs> ṣáàtù tọ́bẹ̀ fánà ṣáàtù kòkó rẹ̀ dẹnu omi rẹ̀ nu tontinu kòkó yìí tìǹtonu kòkó jáde jẹ̀mọ́ra awala ti sọ́rọ́ wa dàbẹ́ ẹlòmí ò lè gbájú ẹ̀ǹkan kọjá òkùnkú wọn wá ti wá gbẹ́sà rí lẹ́gbẹ́ kọjá à ẹ mẹ́sì kùlé òkùlé bò síbi táwọn ẹ̀sìn wa ìtẹ́ wà ìtẹ́ mẹ́mbà ìtẹ́ mẹ́mbà ìtẹ́ àgbọ̀yé pàrọ̀nà ìyá kan bàbá ó di ẹgbà wa ó ẹ̀túbọ̀ ń dáàbà lọ́dà kò burú ní tí wọ́n bẹ rùkú ìkú òbí tí wọ́n ti gbẹ́ sàárè lẹ̀ wọ́n pa nǹkan nù sàárè ní sàárè sí lánú o ilẹ̀ tẹ́ ẹ gbẹ́ fúnra yín tẹ́ ẹ sanwó fún àti ẹ tẹ́ ẹ wá ń pèsè àárẹ̀ ìlànà jẹ̀mọ́ bí a ti ń sọ yìí yìí máa ń wọn sáláṣí náà lọ kò dé family house ma kí ló dé tó bẹ́ẹ̀ ma ó lóun pé òun ọ̀lọ́ family house rí kó o mọ́ta rẹ wà lẹ́ẹ̀mí rẹ ní nsọ bẹ́ẹ̀ tàwákùlù wùkú musiba sábàbùlù wùkú yẹ téèyàn kan ló fi fà á bẹ́ẹ̀ bá ti fẹ́ yáwó lọ́wọ́ èèyàn tẹ́ ẹ sì mọ̀ pé ń tẹ́ ẹ tánú ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ yẹ yáwó àtọ́kọ́ tún rẹ̀ láti rí tí ẹjọ́ bá ti pọ̀ ẹ má yáwó má o kì í ṣe pé kò sówó yẹn bá ìmọ̀ bọ́lọ̀ ti sọ̀rọ̀ tèmi mi ò yá ọ̀nà orí kí wọ́n dá padà ẹ má yáwó mọ́ oúnjẹ ti ń kó bẹ́ẹ̀ tẹ́tẹ́ yáwó lọ́yẹ ọ̀rẹ́ bí tòun ní ìtọ́jú ẹ sọ ẹ sì mi tí ẹ sì máa fọlọ́ ń tí ìgbẹ́ ti a tó gẹ́ báyìí kò ní ìdí àròyé ẹ ń bá tánú ọlọ́run máa ṣe nǹkan torí ọlọ́run ni afẹ́ ẹ̀dá kan èmi náà ní ìdí owó ìlẹ́yìn oṣù márùn ṣùgbọ́n ẹ sọ fún mi bẹ́ẹ̀ fún mi lẹ́yìn oṣù mẹ́ta ọlọ́run fi ṣe kòǹgẹ́ lórí ẹ ìta ni wò ó sẹ́ẹ̀sì wàá rí bóyá sáà tèmi wá ní òkè sí ní ẹ sáà wo ló ń gbé kì jẹ̀máà wọ́n ń lòrà wọ̀ mi tí wọ́n bá ń tú gbogbo onú wa bí mi sìn ọ̀sẹ́ni tí wọn ò ní wọ́n ó rí ẹnìkan sí méjì mù wọ́n wà hànjẹ́ mẹ́gbà nkẹjẹ lọ́wọ́ èèyàn o ọ̀rẹ́ lé o sẹ̀míwù ọ̀rẹ́ lọ́pa dèjì ọ̀rẹ́ lọ́rùn lọ́rùn kékeré gbà dáadáa wàláyì wọ́n bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ bíi pé ìyàwó rẹ̀ olè sẹ́njẹ́ kọ́ jẹmọ́ nínú ilé mr biggs tí ṣe nítọ̀ ṣúgà ó ní kọ́ sẹ́ni tí ń ṣe ẹnì kẹ̀kẹ́ ń kálukú ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ara rẹ̀ ó ti ń pọ́ ọmọdún mẹ́ta báyìí ó ní àtìjẹ tí ó jẹ́ ọ̀pẹ́ kékeré kan sàtò bàbá tí ń ba yín sàtẹ̀ jẹun ṣé bí wọ́n ti gbà kó bímọ ti oníbẹ̀ẹ́ni tí bàbá bá kú ta ní ọ̀bọ̀ sèmi fún ọmọ mi ìtọ̀fẹ́ bí ah olóhùn ìyá ni bímọ mọ́ ni o eh, mùsùlùmí ti ń da dọ́ńkì nínú o sọ́lọ̀ ní bẹ́lẹ́ mi rẹ o láti sọ wípé àtúntò àtúntò sọ kó ń tàn ọ lọ yẹrẹ ẹ̀wù gbogbo ẹni tí a bá jọ ń pàdé mọ́sálásí tí wọ́n wá bu ọ́ ń wípé ìwọ ìntọ́ ń jẹ́ fẹ́ẹ̀ tán lọ́ba bu ẹkún ọwọ́ adélé ìyàwó rẹ̀ wá ní kílódé àbúrò náà ọ̀lẹ́yìn ah, èmi àti lágbàdà fọ̀rọ̀ pọ̀ mọ́sálásí wọn sọ ní wọn yẹn sọ fáàbù pé kílẹ̀ yìí ń jẹ ìyá oníṣàn sọ náà fún yín ṣé APC ni òkú àmọ́ jẹ́rìí skul àlàáfíà àmọ́ jẹ́rìí skul ọmọ àmọ́ jẹ́rìí skul kéèyàn mọ̀ tó yàtọ̀ sí àmọ́ jẹ́rìí skul kéèyàn mọ̀rọ̀ dá sí àmọ́ jẹ́rìí skul kí nkéèyàn máa bọ́ sí gbogbo ń tẹ́ ẹ máa fi ṣàyè ń pata wà fi sàmà ìrì sùkùn sánmà láti ń pin ìdí ẹ̀ ni pé kóńkálukú ọmọ bá kó wọn para àwọn nítorí sẹkítẹ́rìàtì

kìí ṣe pdp o kò ṣe apc o òun ò ní àsìkò pé àsìkò báyìí ni ó kú lórí oyè a jẹ́ wípé ó rí rẹ̀ lọ́dún ìjà gómìnà wa àná àwọn kan ti bá wọn lọ báyìí iwájú ìta wọn ìní ẹ gbé oògùn sí wọ́n sì kọjá bẹ́ẹ̀. ìmáàmù títí nkírun fáwọn èèyàn ó tún jẹ́ mọ́sálásí. yóò báyìí ìmáàmù ti rẹ́ẹ̀dùn ara ló ti ra mú lórí mímbàrì ǹjọ́ jimá ní ń pọ́sí ìpò sọ́hún ní gbóná fẹlẹ́fẹ́lẹ́ ó kálukú náà sí wo ìta ìsọ́mi yẹ o bí ẹ bí ọ̀dà lọ kí jimá fún mi ọmọ bí wọn ní wọn fẹ́ pàṣẹ ọmọ ọmọ eléyìí jẹmọ́ torí ọlọ àwọn ẹ̀sìn wò ebali jẹnu tó ń sáyìn fún káwọn ọjọ́ máa ṣe ebi lọ́sọ̀ fúta sí ó sì hàn wọ́n ti jọ parí ọ̀rọ̀ lórí eléyìí àwọn wíjáwì àwọn àbá kan wọ́n ti sòkòtò sófé wọ́n po orùngbà hanu bí alàkẹ́ àpé orùngbà láì wà ní jẹ̀nà mùsùlùmí ni ọ̀wọ̀ sáájú yìí wọ́n àwọn abáyé sẹ́gẹ́ àkíyèsí ti ń sẹ́yìn ha àkíyèsí ti ń sẹ́yìn ha wọ́n bá yín sọ pé bí wọ́n bá tiẹ̀ jẹ́ ìmí ń bẹ́nu ti kú kádàrà rẹ̀ pọ̀ áàpù ìwọ bàbá mi pé ntí ń sọ yẹn ló bá ti lọ báyìí má ní tiẹ̀ náà ọlọ́ni fàmìlẹ́dà abadà alhaq ilà bọ̀láì lẹ́yìn òótọ́ òfòlókù jẹ́mọ́ gbogbo ọ̀tẹ́ ń sóògùn fún yìí sọ ẹ̀ka wò kú èèyàn lówólówólówó ó fi lọ ọrọ̀ kọ̀tò lé five million tí mo fi ọkọ̀ yìí di orí oògùn kó lè bá a jẹ wípé kò ní ìṣòro jù fún ẹ̀ tí n bá fẹ́ rán tí n bá ti gbọ́ pé àbákan bẹ́ẹ̀ nìkan tó mọ oògùn ọkọ̀ tẹ́ máa gbé lọ rè wọn èfi gbàlejò èfi gbé àwọn èfi gbọmọ wọn sàfihàn lẹ àná dà wọn ò sí mọ àti bàrẹ tó gbọnà wọn ò sí mọ jẹmọ a lè nísinmi àfijọ́ tá a bá tó bọ́lọ̀ ń dúró àdébí wa níbi tí wọn máa sábẹ̀ lórí ṣàádọ́tà la ilaha illallah má kí irun ṣòfò èyí ò ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú àtẹnudí ní ìdí mọ́sálásí olẹ́ntó pí ọ̀sọ̀ lọ́rẹ̀ subhanahu wa ta'ala ìwà tiẹ̀ ìforídólẹ̀ lásán. ìyá ya súnà ọwá ń bóde mọ́sálásí láàárọ̀ kò tó fi tẹ̀sùn bá lẹ̀kì ọ̀rọ̀ pé má wá fi ọlọ́nkẹ́ búra kọ́ wọ́n máa dá ìmọ̀ kọjá ogun ó létí pọ̀jù ládùúgbò wa yìí wọ́n máa mú mi ìbẹ̀wò tí máa dá ìmọ̀ kọjá bí n bá ní ẹni tí wọ́n gbà rẹ̀ máa kọ́ bọ́m̀bì eléyìí òní. wa ìkọ́mi èyí ọmọ wa gbèrò dúró irú yìí nígbà tá a sàn fẹ́ jáde láyé òní ákìrì wà sí yànnàbì tí ànábì bá ní sọ̀rọ̀ kéyìn láyé kódà ọ sọ́sọ́ débi pé kíní yẹn tó ń rú nínú báyà rẹ̀ bí sọ pé ẹ mójú tó ń ro ẹ mójú tó ń ro ìyẹn tó bí lẹ́yìn ànábì ọ̀dàkẹ́ nírú. ìyálẹ̀ta ò ní lápẹ̀rẹ̀ ara rẹ̀ ò yá tipẹ́tipẹ́ kódà la lọ́wọ́ ti fẹ́ sàlàyé ọmú lọ kírun fáwọn èèyàn ìgbà tí ò ráyè fáwọn èèyàn ń ṣe ọlọ́run ọwọ́ ẹ̀tẹ̀njọ́ náà ọba bóde ní ọmọ ara kọ́ máa lọ sójú ọ̀nà ẹlẹ́kùn láti dátẹ̀ wọ ẹnu ọ̀nà kò bóde kó fi lọ kí fáwọn mọ́sáàtì pàṣẹkọ̀tọ̀ rọ̀sọ̀lì àbíbà ṣubú fa ogun mi yàrá lọ́ba dákú. àwọn ìyàwó wọn bá rọ mi lé lórí ànábì àmì wọn sàmì títí ọba jí padà wàláhi wàlá ìntẹ́nu bí ọkọ̀ sọ̀rọ̀ wípé àtọ́lá náà ah sáwọn èèyàn ti kírun mọ́sálásí wọ́n ní mọ̀ ń sọ́lá wọ́n yẹ kírun ànábì àmì ní kò burú dọ́ọ̀lì máa fi mẹ́kọ̀bọ̀b ẹ tó bá ń bomi sínú gbá padà ó tún bomi àbí tún wọ kíkọ rẹ lọ ó tún wẹ̀ tán ó tún bòde padà ó tún bá lọ sọ́nà náà fákàtà rasul fa ogun bẹ́yà lé àbí tuntun bú ó tún dákú ó tún rọmi lórí títítítítítí fa ó tún jí padà ìntànà bí ọkọ̀ sọ̀rọ̀ pé asọ́nlá náà sáwọn ìsáàtì kírun mọ́tálásí ah, wọ́n ní wọ́n èkírun wọ́n mìíràn ti dùrú náà ìwọ̀n ní retí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn wọ́n gba agbára rí o gbé kínní ànábì ànábì sábẹ̀ gbìyànjú dìde kò tó pé ànábì sọ pé kí wọ́n ránṣẹ́ lọ pé Abubakar kó kírun fáwọn èèyàn ibi táwọn bọ̀ kọ́ ọwọ́ akú mẹjúmọ́ tó tàbí ọ̀sán tẹ́sí èèyàn méjì ẹnìkan tó ń bí wọ́n wá fi ẹ̀fà àgbẹ̀ ànábì wọ́n wá ń gbé lọ ń gbé lọ àwọn mùsùlùmí sì ń bẹ nínú àsùbá ànábì wá pàkẹ́sìmá sítà ànábì wá síkọ́tì láti inú ilé ìwà ń wo mọ́sálásí lọ́ọ̀kan bí èèyàn fẹ́ ti rí nínú mùsùlùmí náà kánú yuftatinun bí salatihim aw yaftatinun díẹ̀ ló kú káwọn èèyàn kí wọ́n járun inú wọn ti dùn pé ah, ọdún bí lẹ́tí bí ìjọba ìtọ́tẹ́ bí ọwà kírun fa inú wọn ti dùn pé àbí wàá sọ wọ́n sí ẹ báyìí àníbùdó fi salatikum bí pẹ̀lú àtúntò ẹ máa kírun yín sùn ẹ ah mo rí sẹ́tọ́ lọ́rùn náà ni mo ti rí jẹ́ báyìí jàmá gbogbo àwọn tẹ́ ẹ̀ máa yín ẹ mà tún nígbàgbọ́ kan tiẹ̀ wípé bàbá yín tó jẹ́ gba tiẹ̀ tán òní alúwa tiẹ̀ wọ̀ kan èmi mo lọ sí ilé bilala fúrara mi mo lọ bẹ nígbà tí mo lọ sí wáàsí ní ìlú wọn lọ́fà ìdí ẹ̀ lóbi nítorí wọn fẹ́ yọ ń bẹ asádìbẹ̀ ń jọ náà àwọn ọ̀pọ̀lọpọ̀ ngalama láwọn ẹgbọ́n nípa bàbá yìí àtà àìmọye àlefa ni àti ni àní kódà ń bẹ nù wọn tọ́jọ́ wípé wọn a máa wọ kóòtù rí agbádá tí wọn ó tún falanta lọ lọ́sàn-án gan ah ló eléyìí wọn ní sára inú wọn dùn wọn pé ẹ̀ńtọ́ wá mọ òótọ́ ọ̀rọ̀ lé wọn wá ń sọ àwọn ọ̀rọ̀ kan lọ pé àwọn èèyàn ọmọ bàbá yìí ma lọ́rọ̀ bàbá yìí ni fain wọn kan tí tọ́lọ̀ ń gba bàbá tán bàbá wa wọ alúwa ọdún méje oṣù méje ọ̀sẹ̀ méje ọjọ́ méje wákàtí méje ìṣẹ́jú méje. ìjọ bàbá wa pari alúwa yẹn wọ́n wá gbé gángan wọ́n wọ níkà wọ́n wá kọrí ọjà wọ́n wá ń lùlù fàráyé wípé ọlọ́run ti gbàtẹ́ mi kí tún ní àwọn àmì tí a ti ń wọ́n ní àà èèmọ̀ tó ìlera ó ní ṣé mo rí kànga kan wájú ìta mo ní a rí èmi nìkan kí mo sì lọ atóbi márùn ká lọ àfẹ́rù àlá lọ ìmáàmù wa ní ìrí akari lọ ẹ Abu Khalid náà kan náà mo ní kànga yẹn nígbà tó lọ́n gbàtẹ́ bàbá tán kànga yẹn ìlọlọ́run sọ di airport tí bàbá gbà lọ Mẹ́kà tí wọ́n bá fẹ́ kírun wọn ò sì lọ rí kí wọ́n bọ̀ kómi ó yíyan la. wọ́n ní ṣùgbọ́n èèmà kan bẹ̀ tí a ti mọ̀ pé bàbá yàtọ̀ sí gbogbo ẹ̀dá wọ́n lọ́wọ́ bàbá bí apá kan bẹ́ẹ̀ ah! ṣé ẹ sì lè rí mọ́nì tẹ́ ti gbé ọ̀rọ̀ ìta bá sọ ẹ sọ wọ́n ní apá yẹn hmm. ẹ̀yìn ànẹ́bì ni bàbá ti gba apá ńlọ́gbọ̀n bá dírí wàlọ́ ìdí ẹ̀sìn sọnù tá a ti ń lọ ọ̀run tá a ń lọ ọbọ̀ lọ́hùn sí ìsìláàmù nu tánàbì mú wa àbẹ́sìnmi náà láti sọ wípé gbogbo ẹni tó bá sọ pé lóun bò ní ọ ẹ má bàjẹ́ yẹn o ìbéèrè lẹ́ẹ̀kan bí níbo lẹ ti ń kírun wọn náà ń kí ń kàbà àwa náà ní ṣe ìlànà kátówá bá bàbá ní àwa mẹgìrìbì lánàá bàbá ní àhàn ó ti lé ní ọdún méje tẹ pé káàmà ti kí mẹgìrìbì lọ́n àmọ́ ń dúró kí ṣe ìkàwọn tó wálé lafisari wani ati wala soba na wala kele na nbọdila ọka soba na tọba ti dàárọ̀ tí wọn bẹ yẹ gbé ẹ̀kọ ẹgbẹ baba wọn fi pé ọwọ́ tàti nwaju. wọn ó dá ìlà wọn gbẹfọ atamula dudu wa baba wọn bá ní kí aláwọ adé àásọ̀rì baba ya ń bọ̀ wọn fún ẹgbẹ́ wájú bàbá ah bàbá ní ọ̀ràn wa dé ibi ti dé o àwọn àfáà ni ẹ sọ fún bàbá wípé nígbà tẹ́ ẹ lọ ọmọ kírun lẹ́mìí mọ́ tẹ́ ẹ wà ní dúró jẹun lẹ́mìí mọ́ ẹ̀ ń kírun mọ́kà ẹ̀ á ń jẹ́ńjẹ nàìjíríà ẹ ti gbà fún nàìjíríà ti lẹ́mìí mọ́ ẹ máa dúró jẹun bọ̀ apu nàìjíríà má jẹ mọ́ ẹ máa dúró jẹ apu ọ̀hún ó tóbi tuntun bí lọ ó tó dùn ẹ má mú mi bí mọ́ ẹ má mú tẹ́mítẹ́mí ah, ọba ti sà tẹ́bá ti yìn fún tẹ́bi ọba yìí pa wọ́n fún bíjọ́ méje ẹkún kọ́ àwọn ìyàwó wọn lẹ̀ kí alẹ́ adé kò sí ẹ̀ka bá ẹ máa dúró súnmọ́ wọn náà bọ̀ lẹ́mìí má ìjẹta lẹ́tún bímọ kan ẹtún gbé ká máa bá yín bẹ́ẹ̀ lọ́nù pé ńgbà bẹ̀rẹ̀ oṣù méjì àtúgbọ́ ń bì ẹ̀ ń tún ráyè ètẹ́lẹ́yìn nílẹ̀ tọ̀dọ̀ tí ẹ lọ́ máa súnmọ́ wọn náà lẹ́mìí má fúnra àti bàbá wà jẹ́wọ́ pé hàn ṣe rí níta títà àti bàbá yìí ò lè mọ̀ hàn anabi ọ̀lẹ́tẹ̀ kọ̀rọ̀ sallallahu alayhi wa sallam ìrún ìlànà bíi pariwo pariwo pariwo bá níbi ìṣe wá sí aṣọ tó rí ha inú ìwà dùn wípé alhamdulilayi mo jíṣẹ́ yìí anabi wa ń pè asọ̀láta sọ̀láta ìrún yìí náà ni ẹ gbájúmọ́ o wa ma malakati aymanukum àti gbogbo ntọ́nà wọn bá fi sí kápá yín ẹ má bá wọn lò níbàlú kọ́lọ̀ wọn ní ibi ẹ̀yin náà padà irú yìí a wàá sọ àwọn ìmà tọrọ wọn bá kú sára rẹ̀ ọlọ́run ní kálá láti tìrìhù ẹn tí ọba bọ́rọ̀ sí mi ọlọ́run ọba lẹ́nu má bàa ṣe o mẹ́tàlẹ́ tiẹ̀ o wá jọ́d ìrì ànábì máa fún bàfẹ́ mi ọlọ́run ọba tí èèyàn bá ti borí balẹ̀ ó ti súnmọ́lẹ̀ àbí ó súnmọ́lẹ̀ ọlọ́run wà kò tẹ̀rì kọ̀ wá súnmọ́ wa àti pé tí èèyàn bá ti wà ní ìforíbalẹ̀ ìgbà ńlọ súnmọ́ ọba jù subhanahu wa ta'ala bákan náà akẹ́sàsọ díẹ̀ nípa irun nítorí pé ó ní nǹkan tó ṣáájú ká tó kírun tá a bọ̀rọ̀ mọ́sálà yìí gbogbo ẹ̀ náà là á padà sọ bí àwọn onímọ̀ rahman sọlọ́n ọba tó ní ẹ̀mí tí ọba ti gbà irun yìí àti wá pín wá sí mẹ́ta gbogbo ẹ̀ ń bá máa kì déédéé mùmìnì náà laysa baynahu wa bayna dukhulil janna ila al-maut kò sí nǹkan tí ò tí ì jọ wà lìjẹ́ náà ju kéèkú lọ tí a máa ní kí ló tí ò tí fún àlìjẹ náà pa òun ètí ìkú ni ẹnì kejì máa ń yàtà fọlá fún àníhà wà hùwà mọ̀nàfíkì mọ̀nàfíkì nù tí kan dá kan sí àkìpọ̀ ọ̀run níjọ́ lọ́n lójú níjọ́ máa sọnù ìyà fún wàlìkẹ́fìr téèyàn bá ti kírun jẹ̀máà ẹ má ṣe wàhálà kankan o wọn ò bá ní sàsọ yé tẹ́lẹ̀ òjì àgbàgbọ̀ yé o kèfèrí ni. ẹ̀sìn kankan ò ti lọ́dọ̀ ọlọ́run pé ẹ̀ kíni kan ní ọmọ ìyá o ntí ń bẹ lẹ́rìn àwa àti kírísítẹ́nì àti yẹ̀wúdi ni wípé ìjẹ́ èèyàn èèyàn ní èèyàn làwa náà máa ṣe dáadáa sọ́mọlàkejì kó náà ọmọ ṣe dáadáa pàdé ọlọ́run ká wà ní Jánnà kílẹ̀ rí wa gbogbo ẹni tó kù láyé lónìí pátá ọmọlẹ́yìn ànábì ni ọwọ́ o ọ̀dáhùn ti bí lóòkè gbogbo ẹni kókó ẹ̀ wa pín umatu da'wa wa umatu ijaba gbogbo wa ní ẹ pé àwọn tí wọn dáhùn àwárí àti ọ̀dáhùn ẹ̀yà nẹ́bì náà wọ́n gbẹ̀dẹ̀ níjọba àlìkàmọ́ wọ́n tó máa yọ̀rọ̀ wọn. kíni kan àwọn apá kejì wa yọ wà mọ yọ mọkọ wálé torí ilé ayé mọ ilé ayé kan la ilaha illallah ṣe pé kìrìtẹ́nì ni mo ní kọ́ padà wà á fẹ́ la ilaha illallah ẹ wo bàbá tó bí ìyá mi àgbà gan-an.

gbogbo tí kírísítẹ́nì bá fi ń fà wà á mára tí ẹ fi sọ pé ẹjẹ́ àjọ máa ṣe báyìí àwọn pinlẹ̀ mọ̀ pé àwọn ò gbé nǹkan kan lọ ẹ̀yin ní à ń pinlẹ̀ mọ̀ pé ẹgbẹ́ ń tọ́ da lọ ẹ̀yin lẹ gbé ń tẹ́ ẹ lè pìrìsẹ́ǹtì sọ́dọ̀ lọ́wọ́ ọba lọ ìwé tí bẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ̀ yá gan jésù kírun o ó lè pọ́ mọ̀mọ́ bẹ̀ nítorí pé wọn èjé kí wọn ka báíbù àwọn pásítọ̀ náà ti lọ fabi tí wọn bá ní ìdí yọ mbẹ bí wọn bá ní ìdí wọn fà yọ tí wọn fẹ́ sọ fún wa ẹ pé bòmíbò pásítọ̀ mi yóò dùn ó gbàdí no no no no no no no sínú báyìí no bá wà fi hàn ní wẹ́ old testament nìyẹn nti o wí kan yìí no jama ẹ̀ jẹ́ àkíyèsí irun yi, wàlọ́ọ̀yà ń ti ma lára láti kéke ó ti gba sàtíkéètì oríire Irun yìí làwọn èèyàn sá fún o tí wọ́n fi lọ rèé kórí nǹkan mi nígbà ọ̀padà wà lọ gbẹ̀sìn míì náà wà á ẹ̀ sí òru yọ lọ láti ago mẹjọ nínú òtútù yóò máa bọ̀ láago mẹ́rin àbọ̀ ó sì ní ìsìláàmù ló le yóò tún jí yóò múra bí iṣẹ́ ọlọ́run wọ́lájọ kan sọ rẹ ṣé wá ní akírun fún o wọ́lájọ kan sọ rẹ wàá gbà lọ́wọ́ wa ntí èjé kí wọ́n gba irun èèyàn òun náà ní kúfúrú ọlọ́run dọ́jà rí àti kúfúrú bọ́ọ̀lù fi wa o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 ثم بلغ قوله يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور فإن لقمان الحكيم أدب ابنه الصلاة وعلمه إياها فاعلمه أن الصلة الوحيدة بين العبد وربه الصلاة كيف لا وقد أوصى بها ربنا سبحانه وتعالى عباده المؤمنين ونبيه صلى الله عليه وسلم أوصى بالأمة بل الصلاة هي هي وصية رسول الله صلى الله عليه وسلم الأولى ووصيته الأخيرة كان رسول الله صلى الله عليه وسلم يجالس أهله ويكون معهم في ساعة وفي رغد من الدين كما قالت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها كان صلى الله عليه وسلم يحدثنا ونحدثه فإذا سمع الأذان قام كأنه لم يفرض أن يفرض على هذه الأمة الصلاة وإنما عرج وأسري برسوله صلى الله عليه وسلم إلى السماء فعظم الله شأن الصلاة ورفع الله قدر الصلاة فما أعطى الله سبحانه وتعالى نبيه هذه الصلوات إلا في فوق سبع سماوات وقد فرض الله على نبيه خمسين صلاة ثم خففها الرحمن بخمسة فقال هن خمس وهن خمسون هن خمس في الأداء وهن خمسون في الأجر ما أعظم ربنا وما أحلمه أن خفف ما كان خمسين إلى خمس لذلك كان كانت أحوال الناس بالصلاة ثلاثة مؤمن والذي يحافظ على الصلوات فهو مؤمن والذي يتخلف عنها فهو منافق والذي يتركها فهو كافر قال رسول الله صلى الله عليه وسلم من حديث عبيدة بريدة بن حسين بين الرجل والشرك والكفر الصلاة من ترك الصلاة فليس بمؤمن تارك الصلاة الذي لا يصلي إذا مات لا يغسل ولا يكفن ولا يدفن ولا يصلى عليه ولا يدفن في مقابر المسلمين فإنه يبعث يوم القيامة كافرا الصلاة آخر وصايا رسول الله صلى الله عليه وسلم بل أول ما يحاسب العبد يوم القيامة من أعماله كما جاء في الصحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملي إلى آخر هذا الحديث بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا الله اتقوا ربكم في السر والعلن واتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا جاء من حديث جاء من أثر الله بن الشقيق وأخرجه الإمام الترمذي في سننه بإسناد صحيح قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة الرسول أراد يوما أن يصلي بالناس في مرضه الأخير بل في وجهه الأخير قام وجيل له الماء في مقضب اغتسل فلما أراد الخروج إلى الصلاة سقط فأغمي عليه فلما استيقظ الرسول أول كلمة قالها الرسول أصلى الناس قالوا من صلوا وهم ينتظرونك ثم حاول أن يكتسب مرة أخرى فقال دعوا لي ما أنتم المقبض اكتسب مرة أخرى فلما أراد الخروج سقط فأغمي عليه فلما أفاق قال أصلى الناس فهل ما صلوا وهم ينتظرونك حتى أرسل رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر ليصلي بالناس لذلك يوم توفي رسول الله صلى الله عليه وسلم قيد إلى إلى باب المسجد فرفع الكتاب فلما رأى الناس يصلون ابتسم الرسول وفرح بأنه قد أدى الأمانة فلما رأوا بعض المسلمين كادوا يفتتنون بصلاتهم برؤية رسول الله صلى الله عليه وسلم فأشار إليهم أن امضوا في صلاتكم لذلك كان آخر وصية رسول الله صلى الله عليه وسلم الصلاة جاء هذا من حديث أم المؤمنين أم سلمة قال كان صلى الله عليه وسلم آخر وصيته الصلاة كان يقول الصلاة الصلاة وما ملكت أيمانكم وكان يجريها ويجلجلها في صدره صلوات ربه وسلام عليه كيف لا من أراد أن يعلم حظه في هذا الدين فلينظر كيف يحافظ على الصلوات قال رسول الله صلى الله عليه وسلم من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما بني الإسلام على خمس وذكر منها الرسول إقام الصلاة نسأل الله الرحمن أن يجعلنا وإياكم من مقيم الصلاة اللهم اجعلنا من مقيم الصلاة ومن ذريتنا يا أرحم الراحمين وذرياتنا يا أرحم الراحمين اللهم ربنا وفقنا بإقامة الصلاة على نحو يرضيك عنا يا أجود الأجودين اللهم ربنا عز لسمع المسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ارفع رايه الدين اللهم انصر مجاهدنا في سبيلك في سائر الخطوات في كل مكان يا ارحم الراحمين اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا اليك ردا جميلا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجر الراجعين اللهم ربنا اجعلنا في سلك من أحببت فإنك إذا أحببت عبدا غفرت ذنبه وإن كان عظيما وقبلت عمله وإن كان يسيرا اللهم ربنا اجعلنا من عبادك الصالحين المخلصين المخلصين يا أرحم الراحمين أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم وسلم تسليما صلوا على نبيكم الطارق المسلوب القائل في مقولة صحيحة ثابتة من صلى علي صلاة صلى الله بعشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة المخصوص بالمقام المحمود المخصوص بالوسيلة والفضيلة يوم القيامة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا